láìkí bí àbí. um bébí ṣé o mọ̀ pé àwọn hotels kan máa wà tó jẹ́ pé exterior nìkan ló máa ń fine téèyàn bá wọnú ilé tó ń sìn kò ní fine. anyway kò sí wàhálà tá a bá wọnú ilé màá bí ẹ tó bá máa láìkẹ wá sọ tó bá dé láìkẹ wá sọ. it's okay no problem. <laughs> oníbàárà jẹ́. lọ́jà. bẹ́ẹ̀ ṣètò ayé ẹ̀ sì pé ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ òtítọ́ ló mi sí. èmi náà rí bẹ́ẹ̀ in fact ìgbà tí èmi àti tata ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan-an mo fi pe one of those fake guys lórí íńtánẹ́ẹ̀tì ni àwọn báwọn kan wà tẹ́pẹ́ máa ń disguise tẹ́pẹ́ they are fake ìgbà tí mo wá rí ẹ in fact baby you are for real. ṣé mo ní ìdí irú nǹkan bẹ́ẹ̀ yẹn sá ṣé mo ní láti máa fake nǹkan tí mo fẹ́ ni nǹkan tí mo bá ti fẹ́ èmi believe pé ó yẹ kó ṣe kí ni kó jà fún àwọn onífíìmù náà dẹ̀ sọ wọ́n ní grab your copy now nǹkan tó bá ti fi wàá jà fún ni wàá dẹ̀ gbà mú wọ́n ti pé níjọ́ tí èmi àti ẹ ti pàdé lórí íńtánẹ́ẹ̀tì àtìgbà yẹn mi ò ti gbádùn mọ́ àtìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ní ju ẹlẹ́nu sọ wọ́n ti pé àtọ̀sán àtàlẹ́ àtòru mi kì í yẹ kó gbádùn rárá rárá mo máa ń fi messages máa fi ń ju ẹlẹ́nu àti jẹ́ kó mọ irú ìfẹ́ tí mo ní sí ẹ títí tí ọlọ́run á fi ní ọjọ́ òní máa pé tájọ máa wà lórí position tàwa yìí kí ló ń fẹ́ fèkè fún ok àmọ́ ọ̀rọ̀ tí mi fẹ́ sọ fún ẹ ò lè ohun pọ́kàn mi ti balẹ̀ lórí ẹ ọkàn yẹn dẹ̀ ti balẹ̀ lórí mi sìn ẹni dè tí irú ọjọ́ tí a wà lẹ́nu yìí tó bá tún máa wáyé láàrin mi àti ẹ mo fẹ́ kó jẹ́ hotel mo fẹ́ kó jẹ́ in my house ilé mi tí màá farabalẹ̀ gbé ẹ lọ in fact ká lọ́jọ́ méjì ká lọ́jọ́ mẹ́ta i'm okay. kò lè work ní ò lè possible ṣe mo kó tẹ̀ tó lè possible nù wàá kọ́ wá sí list mi náà wàá kọ́ lo one good week tó bá ti wá lo one kò sí nǹkan tó fẹ́ jẹ nílé mi tó fẹ́ mu everything tó bá fẹ́ ó wà nílé mi tó bá ti wá ṣe yẹn tán tó bá ní kí n wá lo a month nílé oh my gosh baby i will come and spend two months lọ́dọ̀ ẹ̀. baby but èmi ni first person tí mo kọ́kọ́ na. Uh uh okay baby nǹkan tí mo fẹ́ ni mo sọ yẹn and you have to agree with me tó bá ti agree pẹ̀lú mi ó simple gan now very simple come to my place stay for one week and i will come to your place stay for good one month ṣáà ah, ṣó lè ṣe fún mi. okay nǹkan tó fẹ́ nìyá yes. okay i'm okay a ṣe fún <laughs> thank you baby. gbígbà ò ní kó wá jẹ o. Mm, anytime but baby I want it very very soon mo fẹ́ kó pẹ́ rárá. Mm, bóyá tábà máa fi drop ara wa bóyá ká yanjú àbí. okay that will be better. mo sọ kọ́kọ́ fún ẹlẹ́kan ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ó jẹ́ kó mọ̀ pé eré tá a kọ́kọ́ ṣe síwájú sample nìyẹn o àṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ eré tuntun sí no way no way baby I told you I'm tired I'm tired Don't you rẹ̀ me now they want to kill me ah ah ọmọ oh, yá wá sí lórí mi. Ah, jù ẹ má how many hours must we bá in ṣeré No, no no no no no no i can't just take it i'm tired. okay take it for you thirty minutes. Um, yes, the best. you forget to me. kí ló fẹ́ taste. anything anything let me say bottle water bottle water ọ̀rọ̀ ṣe mí lóore tí máa ń bẹ̀ sọ yẹn náà ni mo tún fẹ́ gbẹ́nu lé bá ọ̀rẹ́ mi wáyé tó yẹ ṣe báyìí náà kí ló tún tún sọ ọ́ sìn lórí ọ̀rọ̀ ọmọ ṣomi lórí jọ nítorí Ọlọ́run mi ì bí lọ́dọ̀ ẹ̀ náà ìyàwó ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ ah jọ wà lórí ọwọ́ ẹ o ṣó ti rí um, tí a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ báyìí ló màmá mú lélẹ̀ èmi àti ṣe mí lóore ó rí i pé a blend bá mi bá sọ̀rọ̀ jẹ́ kó fẹ́ mi. adójẹ́ odun tíyàn kan bá ní. ṣé lórí ọ̀rọ̀ ṣe mí lóore náà lè ṣe wá a ní kí ẹja wọn bẹ́ẹ̀ ẹja wọn bẹ́ẹ̀ ṣé rí ṣe mí lóore tẹ̀ ń yìí ó náà ti lẹ́ni tó ń fẹ́ kódà èèyàn bíi ti yín ìbá ìbùnú mú ìkiri bíi ti yín sẹ́yìn ọ̀nkì ti àgbà yín òun ló ń fẹ́ ṣẹlẹ̀ wá rí kò ṣẹ̀yìn mi náà mo mọ̀ sí tí ẹnu wo mo tún fẹ́ẹ́ fi sọ fún pé ẹ pẹ́pẹ́sẹ́ o èèyàn kan sọ pé òun tún láìkí ẹ o mo pé iye ò bọ́ sí kò bójú mu kò dá fọmọlúàbí. báwo ló yẹ ń ṣe báyìí ìwọ náà máa gbìyànjú kó tiẹ̀ fẹ́ táníkà kan tó bá fẹ́ wàá fi sílẹ̀ wù tó fẹ́ náà ọmọ ọlọ́mọ tó ti má rìn sí ló ń sọ pé ó you see that is the problem ṣé ìrìtorí mi yìí ṣé o ò rí súrà olówó lára mi tí èmi àti ṣe mí lóore tá bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa tá blend o o mọ̀ pé ó máa flush papọ̀ kò yẹ kankan so fún ọ̀rẹ́ mọ̀ kí obìnrin ẹ bá gbọ́dọ̀ sí ìrìn rẹ̀ ìwọ ló lè convince ọ̀rẹ́ tó bá convince ó máa fẹ́ mi mẹ́ẹ̀ẹ́dọ́gbẹ̀sán mi. wò ó jẹ́ ká lọ jẹ́ ká lọ jẹ́ ká lọ òyìnbó ló lè lọ fẹ́ London àwọn ìyá arúgbó ẹ̀rù tó wà lórí ìgbà. tójú bá yẹjú má lẹ́kọ̀ọ́ òun yẹ wo. má dàrú awo ọlọ́mọ ẹ̀ka yí ẹ bàjẹ́ lórí ọ̀rọ̀ mi yìí. kó o bẹ jọ èmi ló yẹ kó bá sọ̀rọ̀. ojú ò láfẹ́ bọ́ lọ́wọ́ tráfíkì my dear mọ́mí ṣe mí lórí kọ́ ni mo wọ lọ́kàn yìí. kí ló dé tí woman yẹn tọrọ owó nìyà o. Smawaju said, I need to be sure Ah. So bí ọmọ yẹn ṣe ní ọmọ owó máa ń ṣe lówó tó ń sìn ìyá ilé máa tọrọ owó kí ló lè fọrùn kan báyìí. tí má sọ fún pé ọ̀rọ̀ yìí irọ́ ni pa and times without number wọ́n ti máa ń sọ fún mi pé ó máa ń máa ṣe nǹkan báyìí mo máa ń rò pé àṣẹ ah, lóòótọ́ ni á ah, ìmọ̀ lọ kí ló máa ń ṣe ìyá yìí kí ni nǹkan tó ń ṣe ìyá yìí tó fi jẹ́ wípé ó fẹ́ máa dójú tì ọ̀rẹ́ mi. Ah, sí máa eléyìí ò bójú ṣé ọmọ ẹ sọ pé òun mọ̀ pé ìyá òun tọrọ owó. à ń kó de máa wo kó sí nǹkan tí ìyá ìfẹ́ tọrẹ mi ò ṣe fún mi. máa wo máa wo òun ló fẹ́ ṣubú yìí sí ẹ máa wo. I think he's right that àti màá jẹ́ kọ́ ló mọ̀ pé èkó báyìí báyìí báyìí ni ìyá ń ṣe wọ́n ní láti bá wọn wí tẹ́bí mi ò mọ pọ́blẹ́mù mọ́ ṣé oúnjẹ náà máa láwọn ò rí jẹ ni àbí aṣọ náà máa láwọn ò rí wọ̀ àbí ilé náà máa láwọn ò gbé tó ń torí ẹ̀ ń tọrọ owó. àbí ká gbé wọn sínú mọ́tò yìí. no no no no no no just let her be please mi ò mọ reason tàbí nǹkan tí mi kàn wọ́n pé tó bá ti dọ̀là màá lọ yọjú sọ́rọ̀ mi màá fi explain to wa because mi ò rò pé ó mọ kó lè mọ kó lajú ẹlẹ́kítà lùbọ̀ kó wọ̀ báyìí. àwọn ẹ̀dẹ̀ ń ṣe mí níṣẹ́ ọ̀hún. ìbò ṣé ìyá ìmàlẹ́bí ń pa òun ni torí kò yé mi wọn ẹdẹ lówó gan kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ọlọ́mọ yẹ kéèyàn bí kí kéèyàn níyà tó máa sọ̀rọ̀ lẹ́nu. ìyá ìyá ẹ̀ẹ́dẹ̀ sọ ọmọ yín lẹ́nu. ṣé bára wa jẹ́ nǹkan tuntun. pẹ̀lú bọ́mọ yẹn ṣe lówó tó lórí àwọn ìyá yẹn náà ó dà ó mọ mi ò mọ bí mo fẹ́ ṣe tí wọ́n yí o kò yé èèyàn o. ọ bébì mi yes lord kí ló fẹ́ jẹ ẹni tó bá fẹ́ jẹ ó wà nílé tó bá jẹ́ pé èèyàn ló fẹ́ ni déédéé ni tó bá lè jẹ́ pàmòlà ni just name it anything. o bébì o dẹjọ́ mi lójú sá. what. o ń bí mi pé kí ni mo fẹ́ jẹ ah, ah, mo lè rí ẹ lórí ìjókòó kémi tó máa sọ nǹkan tí mo fẹ́ jẹ ah. no nǹkan tó bá ti fẹ́ ni màá fẹ́ fún ẹ ókè fúnra ara ẹ sọ nǹkan tí mo fẹ́ jẹ fún ẹni tó dúró. ok good lọ sínú kitchen ah, bá mi ṣe iyán tó wà òkè fún sweetheart mi àti ẹ̀gúsí tó wà pa bébì mi ṣé wà òkè báyìí. it's okay. that's good. oya. and one thing sister ẹ má bínú hmm, ẹ má jà kí n yọ yín ah. yes bá ti rí baby. tó jókòó tì mí ibi ò kí ń pa mí tí bá kàn ni mo fẹ́ stress ní màá sẹ́ni kẹ́lọ́ máa dáná oúnjẹ mo ti wọ ọkọ̀ ẹ̀kẹ́ níyàwó mi. ẹ jọ ń tó yọ náà ẹ yọ mí lẹ́nu sá ẹ jọ kí ni mò ń ṣe ní ilé ìtẹ́bà yọ mí lẹ́nu ṣẹ́rẹ́ ẹ̀dẹ̀ má di mí o tó bá jẹ́ pé iyán ni mo mọ̀ ọ́ gún tó bá dẹ̀ pàmàlà ni tí n bá rò fún yín ẹ máa padà wá sí bíbí. Ah! you talk too much just go in there kò lè ṣe iyán wá fún bébì mi ó wà òkè ẹ ṣe ẹ máa lọ. ok ẹ fi wọn sílẹ̀ àǹtí ká má sọ̀rọ̀ jù ẹ sọ fún mi pé tí mo bá jẹ oúnjẹ yìí mo máa padà wá sínú ilé ok <laughs> mo fẹ́ padà wá ó yẹ lọ sí wa. ẹ wò ṣé wàá rí ṣé iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí rírò ni àbẹ́fọ́ rírò ọ̀ oh àmàlà àti gbẹ̀gìrì àtewédú. <laughs> what is your problem ó sì lè sọ̀rọ̀ jù mo ní kó wọlé lọ kó lọ bá gbé yẹn sọ pé please just go. go in there and prepare something and bring it here. ẹ má bínú ọ̀gá. láìdí torí ọlọ́run ìrànlọ́wọ́ kan ni mo fẹ́ kó ṣe fún mi inú mi dẹ̀ máa dùn tó bá lè ṣe torí bó ṣe ń wò mí mo kàn ń rìn ní o kàn rí mi lórí ìdúró ni èmi kọ́ ló ń rí o mo ti di dàkúdà mi ò lè parọ́ fún ẹ sómi lóore ti sọ mí di dàkúdà mi ò mọ nǹkan tí mò ń ṣe mọ́ jọ nítorí ọlọ́mọ fẹ́ kó bá mi pè kó bá mi bẹ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò mọ̀ ó ń bínú sí mi àti jẹ́ta ni mo ti ń pè aago èkó gbágun mi mọ̀. no dúró láre ọ̀rọ̀ yìí àbí mi ah because bó tiẹ̀ ṣe kọ́kọ́ pè mí náà pé à ah, pé kí n máa bọ̀ pa láti ríra lálẹ́ ìdọ̀dọ̀ tí mo ló kó dọ̀là onírọ̀ àfialẹ̀ ọ̀rọ̀ yìí àbí nǹkan mi. èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí èmi ni mo mọ láti bíi three days mi ò sun àtúndọ́kàn tí bá ń sùn báyìí màá kàn máa rorò kúrò ni màá kàn gbọ́ lórí pílò mi ò ní rọrùn sùn because of mi àtìyàwó mi ń jà mo dẹ̀ pé kó tiẹ̀ sọ nǹkan tí mo ṣe fún mi kò sọ̀rọ̀ kó gbágo mi mo tún text ẹ̀ reply mo wá pé ta ni next person tó lè bá mi bẹ̀ bí kò jẹ́wọ́ ló jẹ́ kí n máa bù kí n wá bẹ̀ torí ọlọ́run gbogbo ọ̀nà tó bá lè bá mi gbà láti bá bèbè ìyàwó mi jọ torí ọlọ́run ó mọ̀ pé ìdùnnú mi ni sèmi lóore tèmi àti sèmi lóore bá ti ń jà bá mi ò ní wà òkè okay ṣé bó ṣe ń sọ ó ń náà lẹ́nu because mo máa ń béèrè ẹ lọ́wọ́ ẹ̀ nǹkan tó máa ń sọ fún mi ló wà. Ah, so mi mọ̀ bóyá anything ìṣẹ̀lẹ̀ láàrin. ah ọjọ́ ló ń pa fún ẹ mi ò wà o báwo mo ṣe máa wà èèyàn tí ò rí mi sójú tí ò fẹ́ gbọ́rọ̀ mi ń parọ́ fún ẹ nìyí. ok ẹni tó sọ fún ẹ pé a wà tèmi dá ẹ ń pè tí ò gbàgò mi mo test ẹ kó reply jọ a wà nìyẹn a wà o. ọmọ nǹkan màá try láti wá nǹkan ṣe sí i ó ti yẹ máa pẹ́ sómi lórí máa bá sọ̀rọ̀ ó ti yẹ. Ah, ó sì mú dúpẹ́ but mo wò pé bóyá kò bá mi pé ń sìnkì tiẹ̀ gbọ́ voice ẹ̀ ni. a ní kò ṣe sùúrù ṣebí mo promise ẹ pé màá bá sọ̀rọ̀ wọn pé tí n bá tún gbágun sí tí n bá pè torí pé ohun ẹ̀ ló já ó lè tún upset ẹ̀ so relax ó ti yẹ màá mọ máa yí bá sọ̀rọ̀ tí má dẹ̀ ti bá sọ mo lè wá pè ẹ̀ ó ti yẹ màá gbágun fún wa lè bá sọ̀rọ̀. Ah, inú mi máa dùn pé wàá pè wàá bá sọ̀rọ̀ wà wá sọ fún pé o fẹ́ gbàgò fún mi adẹ́gbà mhm. ah. ó máa máa bu ẹ̀dọ̀jọ́ kù ni jọ torí ọlọ́run tó bá lè fìyẹ́ fún mi inú mi máa dùn gidi gan. just take it slow okay ah. kí ló dé o gbé mọ́tò ni. afa tó ń jóná ń béèrè irun gbọ̀n a ní mi ò wá òkè sẹ́ni tí ò wá òkè lè wá mọ́tò ni tí bá wá sí mi ní fi mọ́tò gbà ni mi ò lè wá mọ́tò ọ̀kadà kan mo kàn ní kó drop mi kó dẹ̀ padà kó wá gbé mi padà ó mọ nǹkan tí mo máa sọ fún just take it easy okay máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kí wọn náà kó ṣe kí ni kó dẹ̀ because mi mọ nǹkan tó ṣe fún. mo ti gbọ́. alright ṣé kí n drop Okay. lọ́nà àbí báwo. ok mo lè drop ẹ lọ́nà alright o ṣe. màmá ta ni bọ̀dá òṣì ta ló ni bọ̀dá òkú àwọn ta lè yín díbọ̀ fún kí lè ṣe iná ìṣèlú pé ẹ fọ́jú èmi má bẹ́ẹ̀ lọ ládùúgbò ẹ padà ń bẹ̀ òkò yé eyín kò dẹ̀ máa wà láàtọ̀ ẹ kọ́ lé eyín kú òbí rẹ̀ ń ṣe bí olùṣe wá lé eyín láti. bàbá ń bẹ̀ ta àwọn ọmọ ìlọ ìyá àbí bàbá kọ́ bí èyí bàdá ẹ̀rí àgàbọ̀ wò sí ẹ o kò síbi tí ìjẹ́ dé o ṣàánú mi ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ yìí o mo dúpẹ́ ojú ọ̀nà ìlú. ọmọ ẹlẹ́lẹ̀ wà bí wà lóńdó ìjì ẹ̀rẹ̀kẹ̀ ṣe lọ́wọ́ o. don't know who what you are missing. fine. Eh? It's all about me and you tonight, night. Girl, I'm on yours tonight. Now you hate me today. Mo ti máa lọ mọ mi ò lè ṣèké. Lákọ̀ ni mo wà bí Spartacus. Ni mo wà bí pọ́npọ́n pọ́npọ́n. Oh, lọ fẹ̀sùn yìí. Ó wọ́n fi géètì mi sílẹ̀. Wọ́n lè yóò ṣì í. Wọ́n bá jọ mo kàn géètì sí rẹ̀ nígbà tó máa ṣe géètì. What rubbish in my house? sorry a máa bínú celebration pékeré làwọn tó ń ṣe but a máa bínú madam. ṣé ẹ lójú tí mo ti tó dà ẹ fara. get out. nonsense. mami ẹ jọ nítorí Ọlọ́run kí ni nǹkan tó ń dùn yín gbọ̀ngàn náà. obìnrin ni kí ló dùn yín náà. Oh, ẹ̀yin dúró sí ni kiri àdúgbò àti o oh, ẹ ti lọ ṣe fine bara yín kiri gbogbo àdúgbò owó tẹ ẹ pàjọ tẹ ẹ gádàjọ ẹ máa wá ṣòṣì níbẹ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ tèmi nínú lẹ́mi wọ́n ní ẹ ṣú ara yín lé what rubbish. àdùkẹ́. what mami tí bá tún fi lè gbọ́ orúkọ mi lẹ́nu nílẹ̀ kan sí. àjálù ti ń jà lẹ́kùn wọ ọmọ yìí. àdùkẹ́ èmi àdùkẹ́. ẹ kú ṣe oníwàsá ẹ ra alàgbà ẹ alàgbà ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lórí fóònù yẹn tí mo ní mo máa mú wá ṣe mí lóore. ẹ rọra o sista ṣe mí lóore. alàgbà. Hmm? ṣẹ́ríkẹ́ tó débì láti fi àdúrà jagun fún yín mo dẹ̀ mọ̀ wípé ní ìtẹ́ ti dásẹ̀ wọnú ilé mímọ́ yìí gbogbo ibi àjàgà tó wà lára yín àbí tó wà nígbèsè ayé yín lọ́lọ́run ti bá a pamọ́ kúrò ẹ̀mí mímọ́ jẹ́ kó yé mi wípé ìyá tó bí yín lọ́mọ ó wà nú ẹgbẹ́ òkùnkùn èyí tó túmọ̀ sí wípé ó wà nú òkùnkùn ó wá ń ta ọfà sí ìmọ́lẹ̀ yín. Ah. ẹ wo ẹ̀mí mímọ́ fi wọ̀n mí pé ẹ ní owó ẹ lọ́rọ̀ ọlọ́run fún yín ní orí ọ̀fẹ́ ẹ dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nínú ìlú yìí ẹ̀mí mímọ́ wá fi yé mi wípé ẹ máa nídìí láti mú ìyá yín wá sílé ìjọ yìí nítorí pé mo mọ̀ pé tó bá ṣe ń tẹ̀sẹ̀ wọnú ilé ìjọ yìí inú ọlọ́run máa bò àṣírí ẹ̀ máa tú gbogbo inú òkùnkùn tó wà ìmọ́lẹ̀ máa wọbẹ̀ ádẹ́ka bòròbò nínú ìjọta wà yìí mi ò wá mọ ọgbọ́n tẹ fẹ́ dá sí o tẹ máa fi wá ìyá yín wá síbi tẹ bá ti mú débi gbogbo ìṣòro yín á di pẹ̀tẹ́lẹ̀ alàgbà ọ̀rọ̀ yẹn ó tojú sú mi náà ni níwọ̀nba ọlọ́run bless mi màá mi kò sí nǹkan tí mi ò fi tẹ́ wọn lọ́rùn oúnjẹ tó wù wọ́n ni wọ́n ń jẹ aṣọ tó wù wọ́n ni wọ́n ń wọ ibi tó wù wọ́n ni wọ́n ń lọ káwá máa gbọ́ pé orí ìyá mi ó lọ ń tọrọ bára kiri ó mú ṣe ní kí n wá kí n wá kí n wá find out nǹkan tó ń ṣẹlẹ̀ gangan gan tí ò yé mi. ẹ wò ní níwọ̀nba ah, ìgbà tẹ́ ti sọ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mú wọn dé. máa mú wọn débi ẹ wò ó. tẹ bá ti mú wọn wá sílé ìjọ yìí wọn á kà bí àjẹsẹ ń kà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wúlẹ̀ fún àdúrà. alóore fún wa ní àdúrà. Jehovah mímọ́ Jésù mímọ́ kábíyèsí bàbá. pé onífàfẹ́fàfẹ́ ní ìsìn tó are very important. àbùkẹ́ àti sí ológa. ẹyin bàbá mi kí ló dé. omi ló tán lóye bí a máa sọ. Ah, rárá rárá mọ ẹyẹ má lọ tábà tẹ fún akọrin sí ọmọ a máa ní láti ti bí pàtó lè wọ iṣẹ́ yìí. wá ó tó fi mi ti pẹ́ jù náà ni mo kébi tá a lù ú bọ̀ kẹ́ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí èmi ìwádìí alógún gbogbo nǹkan ìgbà wọn ni wọn pàṣẹ ju èpè wọn náà la jẹ́ sùn ń ta ah, kí n mọ̀ nara nù lẹ́gbẹ̀ẹ́ sàmì. àdó. Oníbàárà jẹ́. báwo ni wọ́n ṣe dé inú yàrá ìgbọ̀ngàn ẹ́ èṣù lóbìnrin o. Ah. Ah, látànà bá a má ṣọ mi bá a má ṣọ mi jọ ah. bá a má ṣọ mi bẹ̀ yẹn. ṣé kò tí ì yẹ kí n lọ ní báwo ni ṣe débí. òbú ẹ̀ ṣe bá ìsinmi látàánú ẹ kò dídí ń dàbàrà bọ́ kí ló dé ẹ̀yàn ọkùnrin máa ń change attitude báyìí. ẹ ò ṣe fún mi láṣọ mi. ẹ be careful i'm not that gentle i may be pastor but yan mi pé mo gentle kí ló ń ṣe náà èṣù ní ẹni ah mo fẹ́ràn èpè ó jẹ́ mo mo bára mi lóòótọ́ o ò mọrú status mi nígboro ni i'm a pastor for God's sake pastor for that matter nínú òtẹ imagine tí bá kú òǹbí tí mo bá ná ọmọ ọ̀dọ́ mi ní níta kan èṣù èṣù ni wọ́n ọmọdé yìí. ẹ eh, ṣé èmi náà ṣé mo kọ̀ lè dédé kí n gírì kí n lè má gbé yín bọ̀ ń bí báyìí ṣé mo mọ mọ́tò wà ni ibẹ̀ yín náà lè start mọ́tò tẹ gbé mi débi ẹ̀yin náà lè ní ká yà sí bí báyìí. Eh? kéde wọn máa wo ṣé ọlọ́run o yín tó ṣẹlẹ̀ lánàá yẹn ìròyìn ayọ̀ gidi ni o kódà ẹ jẹ́ kí n bá aṣọ ọlọ́run débi pé kí n tẹ̀ wọnú bedroom kí n lọ fẹ́ṣẹ̀ náà ẹ kò bẹ̀rẹ̀ sí ní kí ni wọ́n lè bẹ̀rẹ̀ sí ní gbómi gbogbo ó dẹ̀ ti pẹ́ tèmi náà ti ṣe ara mi gbẹ̀ kan èmi gan-an hàn ni ìkú lè parọ́ fún yín. èṣù ńlá èṣù ńlá òun ìwà ọmọdé gba ìdẹ́fu jẹ́ fáṣọ mi lẹ̀. ẹ máa lọ ọmọ ìdẹ́fu má jẹ́ kí n ṣe nǹkan tí n fẹ́ ṣe o ok fún mi fún mi fún mi fún mi láàrin èmi àti yín. fún mi ní for me for ah what's your problem. kí mọ́tò yìí náà wà bí. fún mi fún mi fún mi fún mi. èṣù lélẹ́yìí ládùúgbò bá ṣe ṣe ra wá ṣe kú ṣe lánàá. Ah, bọ̀ lókìá o ti pa fóònù yìí. ẹ máa wọ àwọn olórí burúkú èèyàn ládùúgbò gbogbo wàhálà yín gbogbo kìràkìtà yín lánàá n kò ń pè wọlé ni n kò ń pè wọlé ni àwọn àgbákò èèyàn ó sún ẹ̀yìn gan lẹ́ni kí n lu fóònù eh, rẹ eh, pa. ó ti tó ẹ ó ti tó ẹ ó ti tó ẹ no problem eh, don't touch me don't don't don't sorry for yourself hey look here màá màá fọ́ fóònù yìí mọ́ ẹ lórí o i'm not joking màá màá lá fóònù yìí mọ́ ẹ o tó mọ̀ pé àná tó gbé mi wá ó yẹ ká wà ní night of vengeance program tí mo ní ní ṣọ́ọ̀ṣì lánàá ni àwọn èèyàn máa ti péjọ síbi ọmọ èèyàn tó ti máa pè mí lẹ́yìn ta ló máa lead prayer fún wọn. mi mọ ẹ kálí mi mọ wípé ẹ program yẹn nírú alẹ́ àná yìí ni èmi àti yín àti gba ibi báyìí lọ sí church má dé ti ròyìn padà wá síbi báyìí gbàtẹ́pẹ́ mi náà kì í ṣe ní èṣù ṣebí ká romance ara wa kí gbogbo ẹ mọ́ra wọn ni. ẹnu èṣù ni ẹ yes ẹnu èṣù ni ẹ èṣù rẹ o ọ̀n jẹ̀sẹ̀ rú yín báyìí ní ṣọ́ọ̀ṣì. láàrin èmi àti yín èṣù lélẹ́yìí àwa tá à ń ṣe dáadáa látàlẹ́ àná tó dàárọ̀ ìtí gbogbo wa yí bírí. look here ẹ wà ní kí ló polúkọ ẹ ah for goodness sake i'm a pastor ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi fóònù òfin lé mi ká òfin fóònù tẹ́tì mi kí ni problem ìjọ́ tí mo rí ẹ pàápàá mi ò mọ̀ ẹ́ rí náà ṣé mo mọ̀ ẹ́ rí ni ah ojújọ́ tí mo ṣé bí ẹ̀ẹ́pù ni mo ṣe fún ẹ òde ni mo ṣe fún ẹ náà bí ṣe débi gbọ̀ngàn kò yé mi àdẹ̀wà wítọ́ mo bára mi eh, naked nǹkan tí mo ṣe gbọ̀ngàn mi ò mọ̀ ọ́ ó jẹ bẹ̀rẹ̀ sí ní fi fóònù lé mi lórí kí ni. mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ rárá rárá ni. ẹ mọ gbogbo ọ̀rọ̀ tẹ dá so ìsín ilé ilé ṣì máa dìnnà yìí mo fẹ́ sẹ́yìn lè sọ sí mi tí ò bá wà wípé èsì àyẹ̀wò tó dìgbà tí ìjọ ṣe sẹ́yìn ti jáde. ẹ ṣe wò ó wàá dẹ̀ lọ bọ́pọ̀ ilé pé mo ti take in o very simple problem wà tọkọ ẹ̀ yẹn nà. ẹ̀yin kan ìlọ́nà kan mọ́ mi látòdì ọ̀hún tí ò bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ àtọ́dún òun ti ń wóyún tí mi ò róyún ní tó fi jẹ́ pé ẹ̀kan tẹ̀kàn mi náà ni oyún padà dúró lára mi. èṣù mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ ọlọ́run wá sí ìgbésí ayé mi. I'm a pastor for goodness sake kí ni mo sọ pastor a responsible pastor mo ní ìyàwó ìyàwó nínú ilé legally married mo fẹ́ ní ṣúlọ́kà ni ó wá sọ fún mi pé ìwọ ló fáwọn wo sójú nǹkan tí mo ṣe lọ ni ẹ̀kọ́ ẹ̀kọ́ tí mo rí ẹ tàdé dénú sójú ẹ̀kọ́ yẹn lọ ni ó wá sọ pé o lóyún fún mi tó bá lóyún wá bó ṣe máa ṣe náà. ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe sọ eléyìí pásítọ̀ eléyìí Ọlọ́run ni kí lè ṣe ló tẹ ọ ẹlẹ́ẹ̀mọ́ tó gbé yín débi ṣé mo wá kòkùn fà yín ni àbí mo fi tírọ́yìn wọ yín débi báyìí. ẹ wo tẹ́ mi sọ tó rọ̀ fún ẹ má bàa mi sọ nǹkan tí mi ò fi gbọ́ rárá bẹ́ẹ̀ ni mo sọ fún yín nǹkan tí mi kọ́ fẹ́ẹ́ wípé ẹ bá mi lọ bá ìyáálé mi ẹ sọ fún pé wọ́n ti níyàwó báyìí kọ́ lè jọ torí kan lọ́hùn nínú àwọn ilé yín tó wà nínú compound yín yẹn ó fèmí náà ní fúláàtì kan bẹ̀ á ah, sọ̀rọ̀ lọ́wọ́ ìyá ẹ̀ tẹ̀lé bá mi sọ ẹ̀ lè bá mi sọ o. èṣù ni wọ́n ọmọdé yìí o ìwọ gbọ́ngàn lè ṣù ìwọ gbọ́ngàn á láti ẹ̀ dáadáa gbogbo mo rí ọdún mo ti bá ọlọ́run dá máa jẹ̀mú yìí mi ò ní ní ìyàwó méjì I'm a responsible husband and um, we are legally married. Wọ́n á sọ pé kí bẹ́ẹ̀ jọ yàrá síbo síbo ẹ ṣe ń wọ̀n mi ẹ wò ẹ ṣe kí ni ẹ ń wọ̀n mi tún vibrate ṣe fẹ́ gbọ́ mi ó yúnú tèmi máa bì mí lára ìjẹ́bẹ̀ máa kó lówó lọ́jọ́ ayé mi ayé agbóhùn àwọn. wà á sí láàrin káàdì fúkàrà kí n tó pa ọ jẹ kọ́ ọ tó dá sá kí tó fi ọtí lọ náà. wọ́n yẹ tó wọ́n yẹ ró ẹni tó kí wọ́n kàyéfì ńlá lèyí o ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ ó buyọ̀ já. ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó ó buyọ̀ sí. kí mm, mm, mm, ah. jésù mi o. Ah. ẹ alàgbà màmí tẹ́ ní kí mú wá sọ́dọ̀ yín àwọn lélẹ̀ àwọn ni mo mú wá yìí ẹ máa wọlé mọ́ nǹkan tó ń jẹ́ kó yé mi sì ni pé àwọn ìyá tó jókòó yìí àwọn náà bí ẹ lọ́mọ. bẹ́ẹ̀ni mami ẹ kú sí olúwa. ẹ ṣeun ma àmín. ẹ sì dojú èrè. àmín. arábìnrin ẹ̀mí ń jẹ́ kó yé mi wípé àwọn ọmọ aráyé wọ́n fẹ́ kọ ẹ̀yìn wa àti ìyá tó jókòó yìí wọ́n fẹ́ kọ síra wọn. àwọn ọ̀sẹ̀ táwọn ọ̀sẹ̀ táwọn ọ̀sẹ̀ alàgbà àwọn nǹkan tó bá mi sọ fọ́ọ̀lì rẹ̀. nǹkan tẹ́ sọ ni wípé tí má ti mú màmí débi pé gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ ilẹ̀ máa tú fún mi. lóòótọ́ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ nítorí pé tí n bá sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má mú ya yìí débi èmi dẹ̀ mọ̀ pé kí ya yìí wá síbí òun ló máa jẹ́ ìlọsíwájú fún ọ ẹ̀tọ́ rẹ̀ ni mo ṣe dàbí ọgbọ́n ipe kò mú ya yìí wá. bẹ́ẹ̀ ni nítorí wípé bíbélì sọ pé ègbé ni ẹni tí a fi rán tí kò jẹ́ ìbùkún ni ẹni tí a fi rán tó jẹ́. Hmm, bíbélì ọ̀hún náà ló tún wá sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà hmm. nítorí kí ni o. nítorí tí ó fi ọgbọ́n ṣe é. ó fi ọgbọ́n ṣe é àbí. bẹ́ẹ̀ ni. sórí ìyá tó jókòó yìí àfi kò fàmọ́ra o ìyá dáadáa ìyá tó tó ń gbọ́ tọmọ má jẹ́ ń purọ́ fún ẹ sórí àwọn ará àdúgbò yín tó ń ṣe wuyewuye. Wuye tó ń sọ ìsọkúsọ lórí ìyá tó jókòó yìí wọ́n fẹ́ bo ògo ẹ̀ mọ́lẹ̀ ni wọn ò fẹ́ kó ní ìlọsíwájú ẹyẹ kan kò sí lápá ìyá tó jókòó yìí débi kó fẹ́ fò wò ó má jẹ́ kọ́kọ́ ẹ̀yìn síra o má jẹ́ kí wọ́n kọ ẹ̀yìn síra nítorí pé òun ló ti wù ẹ́ láti pínísí tó fi di sisi báyìí ìyá dáadáa nìyá yìí o ẹ̀mí mímọ́ jẹ́ kó yé mi wípé áńgẹ́lì ló jẹ́ fún ẹ. èmi ìwọ o èmi ò mà jẹ́ bínú alàgbà ojú ò mọ̀ létí lẹ́ẹ̀kan sí ẹ sì dojú èrè. àmín àmín. ẹ wo ọmọ tẹ́ ń wò yìí ojú tí fi wò mí ò dáa tí wọ́n bá ní wúrẹ̀ gbé ògidì kan ń pẹ́ ní ibi tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ wá èmi ni ó nàka sí o torí tí ń bá mi pò nílé ò dáa kò dẹrùn ẹ wò mí bóyá ń tẹ́ ẹ̀mọ̀ lónìí òní náà rẹ̀ mọ̀ ọmọ tó jòkó kì í sọmọ mi. ìyá tó bí lọ́mọ lọ́mọ tèmi ẹyọ kan tí mo sì bí náà nìyá rẹ̀ ìyá òun ti kú ah. látara wàhálà fìtìmọ́ tí dààmú ṣé mo àtún wá gbọ́dọ̀ wò sùsù tó jẹ́ pé ọmọ ọmọ tí mo fi sọmọ tí mo ní yóò da ìyẹ̀pẹ̀ sí mi lójú kémi kìíní ò tó wá máa bá tiẹ̀ jẹ́ ẹ̀wà ayé mi lóde o. jẹ́ bínú jẹ́ bínú mo dúpẹ́ alàgbà ojú òní ti yín o ẹ ṣe lójú èrè. bàbá ẹ̀gbọ́n mi ṣeré bẹ́ẹ̀ ló ní mú arábìnrin wá sọ́dọ̀ yín ó ní tá a bá ti dọ́dọ̀ yín gbogbo ohun tí ń ro arábìnrin lójú gbogbo ẹ̀ lẹ́tù yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa bí irú ẹ̀kọ́. ẹ lè arábìnrin ẹ rí bí ṣeré bẹ́ẹ̀ ti pè mí lórí fóònù ni mo ti kó nọ́mọ́rọ̀ yín ẹyin mo gbé fájọlẹ̀ ẹlẹ́rìí ìpín sì fọ̀hún ó lọ́rọ̀ yín òdì ni o ẹyin òdì ni òdìdí rúlẹ̀ ọlọ́gbọ́n ní tú ìran kan ò ta kókó omi aṣọ àwọn òmọ̀ràn ò sì èrú pẹ́ẹ́lẹ̀ ẹ̀yin ẹ wò ó ń tẹ́yìn ò kan mọ̀ ẹlẹ́rìí ìpín mọ ó sì wí fún mi ó wà ní wí fún yín ẹ wo ọ̀nà àbáyọ ń o ń tẹ́ ẹ ṣe rèé ẹ lọ ọjà ẹ lọ rí ra ẹyẹ ẹyẹ ilé tó bá jó ní ẹnìkẹ́ bàbá má bínú kí ló ń jẹ i don't understand. ni wípé tó bá ní funfun lára tó tún ní dúdú aláwọ̀ kàláńkì nínú. ok ok. bẹ́ẹ̀ bá ti wá rà tán ẹ mọ̀ náà o ẹ ṣá gbé gẹ̀gẹ̀ tí wọ́n bá ti gbélé lọ ẹ gbé gẹ̀gẹ̀ bí ẹyin ni o ẹ wá lọ̀rọ̀ ya yín ẹ sì gbélé lọ́wọ́. ẹ mí pé tí mo bá ti lọ sọ́jà tí mo dẹ̀ ti ráyè ilé tó ní funfun àti dúdú lára tí mo bá ti délé tí mo bá ti nà sí màmí báyìí gbogbo nǹkan tó ṣòkò sọ̀rọ̀ ayé mi gbogbo ẹ̀ pátápátá ló máa tàn án lẹ̀ sí fún mi. èmi ò ẹ kọ́kọ́ ṣe èyí tí mo wí ná n tẹ̀yìn bá wá rí lọ́hùn tọ́tẹ̀ yín ẹ̀yọ ẹ sọ fún mi èmi yóò sọ fún ẹlẹ́rìí ìpín ẹlẹ́rìí ìpín ó sọ ní tá a bá ṣe àbẹ̀bí tá a bá gbà. arábìnrin ṣó o gbọ́n tí bàbá sọ kí ẹ̀gbọ́n mi ṣe rí bẹ́ẹ̀ kó tó ní mo wá sọ́dọ̀ bàbá ó mọ̀ pé atẹ́rẹ́ ni tí ò sàn ṣe lójókòó yìí awo ńlá nu kí n fàṣẹ mu yín agba ọ̀jẹ̀ tí gbé kówó ìdógún láyà awo mo kí yín o. awo gbìyànjú ìfawọ́sí gbìyànjú ó dá mi mọ̀ lóòótọ́ àti ah, ọba dá mi mọ̀ kò ní ròyìn mi ẹ̀yìn ah, wò mí n tún fún kí ni kan ah, lónìí mo ti gbàbọ̀ mú ni atamátàsí ni <laughs> n òka ni ṣáfi gbàbọ̀ mú ẹran tó ọba dojú ẹ̀kọ́ báyìí kódà kò jẹ́ èèyàn ọ̀pá èmi mo wí bẹ́ẹ̀ fún ọ jẹ́ n bọ́ ní nǹkan. ọ̀rọ̀ yìí sọ́sì ni lẹ́nu ó buyọ̀ ó buyọ̀ jáà. gbogbo tó bá ti ṣe ìlú sọ fún mi lókè mí lẹ́yìn mi. àdìjẹ ọlọ́rọ̀ gbọ́ ọlọ́rọ̀ gbọ́ mo ní ọmọ rà fún dákùn ló tó kùtù olùwà ilé mi rẹ̀ kejì ò ló ń ka yìí bá wùmí lọ ní ìdílé mi aṣọ wọn wọ tán lé mo ti ṣe tó ọkọ rẹ tó mọ kankan sọ fún bàbá mi ní àti ibùdó tóbi tó wù mí tí ń dúró tí ń retí lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ọba dùn mí tó máa kẹ́kọ̀ọ́ mi lẹ́nu. Débi náà, ọ̀yàgbọ́n mi ló wọ́pọ̀ mú bí ẹ̀ka Àdùkẹ́ ọ fún mi níwọ̀jẹ́ ta ló kọ́ mo lọ sí màá. Ah! ṣe nǹkan tí ṣe ah! ọmọ ṣe nǹkan láyé mi o ọmọ ti ń payẹ́ talẹ̀. Hey! Ní tó ṣe yóò dá. Tó jẹ́ pé etí rẹ̀ òdì lórí ìyá rẹ̀. Ọlọ́ọ̀dẹ náà ló jẹ́ wá. Ẹni àwọn àlọ́ ọ̀dọ̀ lápò bàbá mi. Ọmọ ìyọ́ sì rí rẹ̀. Ojú òní kì í. Ah, Yọ̀mí, kí ló dé tó rí báyìí? Kí ni nǹkan tí mo ṣe fún ọ gan-an? Tó pè mí kó ṣàlàyé fún mi. Ká tẹ̀ wá pọ̀ mọ́ mi sí ọ. Kí lèmi ṣe fún ọ? Gbogbo ohun téèyàn fi tẹ́yàn lọ́rùn mo fi ń tẹ́ ọ lọ́rùn. Kódà àwọn máa jáde nínú yàrá mi. N ò sì réyàn méjì mọ́ káwá pé n tẹ́ ẹ ṣe yìí lónìí tí ò bá doyún ni ọ̀tọ̀ tó nìyí hùn ó wá ní pẹ́pẹ́sẹ̀ nítorí pé kò àìsè ìdílé olówó ọmọ tálíkà ni wòmí òyìnbìrì pọjọ́ ọ̀kúdà kò sígbà tí ò lè yí gbà padà sí rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. àmì ẹjọ torí Ọlọ́run ṣé wọn lọ sọ fún wọn pé mo fún ẹ lóyún kí ló wà lẹ́nu. Yọ̀mí ìwọ kọ́ ló fún mi ìwọ ló fún mi lóyún náà á mọ mi mi ò ṣe mo lè parọ́ fún yín Yọ̀mí ló ń doyún inú mi. Yọ̀mí. Yọ̀mí eh, má dọ̀rọ̀ burú mọ́ mi lójú. má sọ mí di wèrè láti gbà tí ọmọ mi ń jí ní jíǹjì pé ń dàgbà báyìí ìwọ ló ń títí tẹ̀lé ó tọ́dún mélòó títí tẹ̀lé ọ tí n bá wọ́ ọmọ mi tinú létí mi ò bá rí tí n bá wá dọ̀ ẹ̀ bí ọ̀dọ̀ ẹni máa ń bà. ẹ wo bí màmá ibi kọ́ mo lóyún wọ́n dẹ̀ sọ fún mi mi ò gbọ́ ni gbogbo àwọn ọ̀rẹ́ mi gan mọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́n fẹ́ ọmọ olówó gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́n fẹ́ ọmọ olówó kí wọn dúró sí jìpá pé ìyá mi lọ́ra àwọn ọ̀rà mi mi ò lè mi ò lè máa ṣe yẹn kó wá ibi tó kó wá ẹ tó lóyún ẹ kó wà lọ èmi kọ́ mo lóyún. wò mí má bàa fi gi enigi dáná tó o bá fi gi enigi dáná nǹkan tó o gbé kaná ò ní sí ìjìnà tó ń gé èèyàn nǹkan rẹ o. igi ọ̀là táwọn yẹn ṣe ọmọdé kunkun dùn wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ kádàrá ti tó e wò mí bá a bá lówó lónìí ẹ̀ alẹ́jẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ làsìlélẹ́dùnmarè òyìnbìrì pọjọ kúdà yóò yí gbà wá padà sí rere. for now èmi ò lè fẹ́. ó wá dayọ̀ mi èmi ò sọ pé kò fẹ́ fífi fẹ́ lẹ̀ sọ̀rọ̀ mi yọ sáà bá mi gba oyún inú rẹ̀ bá mi gba oyún inú ẹ̀. màmá ẹ̀gbọ́n mi làwọn kọ́ làwọn fọmọ yín lóyún. Ah, ah, ah. tó o bá ti lé ọkọ lónìí ìwọ náà wọlé ọkọ èmi ẹ ṣe dìde ní kábíyámọ́ tó dìde kó tó sọ wípé òun gbìjà ọmọ òun wọ́n ti mọ̀ pé ọmọ ru ọmọ tó bí ni ọmọ mi kì í ṣàgbére má ṣe bẹ́ẹ̀ yọmi ó yẹmí ni mo ní pẹ̀lú ẹ̀ wá gbọ́ yọmi olóòní fẹ́ òòní fẹ́ ò nífẹ̀ẹ́ èmi ò ní kankan tí mo lè ṣe fún ọ orí ọ̀gbọ̀ yóò lọ sun ọba wo. ẹni tó bá ro dúdú tí ń retí funfun gbogbo ní òkè ẹni tó bá ro funfun sílẹ̀ tó bá jẹ́ dúdú ní bá mú sọmọ pábẹ́ ìtẹ́ Elédùmarè lájọ wa Elédùmarè ó dájú. tẹ̀lé mi tẹ̀lé mi. tẹ̀lé mi agbẹ́ ní ẹgbẹ́ gbẹ́ gbẹ́ agbẹ́ máa dáhùn lóhùn jàre. ẹjọ ẹjọ náà ẹjọ ẹsọ ẹ mọ fíìmù làbúrò yín. tẹ́ ẹ bá dẹ̀ lè sòótọ́ fáwọn yẹn kẹ́ lè sòótọ́ fèmí náà. bọ̀dá mi ẹ wo èmi rò pé bá torí kò sówó lẹ ṣe ń dìnnà ọmọ yẹn. ọgbẹ́ni a máa lówó a máa lówó èmi gan sí mo ti mo ti fi iṣu sínú mo ti ń wọ̀bẹ̀ tó ti yé ń sìn tó wá ìwọ náà wò ó nà ìwọ náà wọ ìjọ ń bọ̀ mo fún ọmọ wọn lóyún ṣé eléyìí làwọn máa ṣe ṣèbó náà lọ dé ibà yẹn sọ sọ̀rọ̀ ọ̀rọ̀ owó kọ́ ló bá wá sí ibà sìn. dápẹ́ mi náà lọ fi ọmọ olówó kan sí ìdẹ́gbẹ́ bóyá ń gbé mọ́tò wà ló gbówó wá o mọ̀ tí gbogbo ẹ ń lọ bó ṣe yẹ kó lọ ṣé mi gan-an ní ṣe nọ́mà nulẹ̀ ṣé bàbá gan ni màá ṣàdọ́ fi pé àwọn ah, ọmọ mi náà ọlọ́run bá mi bùkún ẹ òkè níwọ̀n ọkọ̀ wọn náà wò wọn máa kẹ́ àwọn wọn igbó àtẹ fọmọ mi lẹ́yìn ẹ̀yìn akẹ́kọ̀ọ́ jẹ́ pé wọ́n máa lọ́jà bá mi sọ fún wọn màá tẹ́ láti wá rí wọn tó fi yẹ ẹ. Rónkẹ́ Rónkẹ́ Rónkẹ́ <laughs> kí ló dé kí ni tí ń parí lẹ́kún orí olórí orí ìdìbò ti ń bọ̀. wọ́n bẹ ẹja ni. yọ̀mí sọ pé òun fẹ́ mi mọ́ mo lè ti lóyún fún yọ̀mí yọ̀mí torí pé à ń lówó ó nítorí àlówó wo lè fẹ́ mi ìbá mi ayé mi mo lè ti lóyún fún yọ̀mí olówó ògbóyún. ó lóun ògbóyún lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni. òun sì fẹ́ ọ torí pé ọjọ́ ìdílé tálíkà ọ̀rọ̀ jù sọ báyìí ọ̀rọ̀ tìjú sọ tọ́ba níbi tí rí dà òun rèé o sọ̀rọ̀ ayé ẹ̀ lóde báyìí Rónkẹ́ ẹni tá a wí fún ọba jí ó gbọ́ ẹni tá a bá bá sọ̀rọ̀ Elédùmarè jí ó gbà èyí tí ò bá gbà tí má warùn kì ọmọ nípa arun lójijì wọ́n mọ̀ yìí mọ́mọ́ sọ mí lọ lórí burúkú. mami mami kí la ṣe fún ọlọ́run tí ò fi fún wa lówó kí la ṣe kọ́ lọ́ọ́ fi gbàgbé wa náà lówó lọ́wọ́ kò yé wọ ni ọlọ́run ò fìgbà kọ̀ọ̀kan gbàgbé ẹnì kọ̀ọ̀kan àwa fúnra wa la fúnra wa sọ pé àfẹ́ a sì ti oore rẹ̀ síta sọ ọ̀ràn ọjọ́. nípa ọ̀rọ̀ tá ti ń sọ látijọ́ ìjọ ìnáwó ìyá wa a ní kẹ́ bá bàbá ọmọ yín sọ̀rọ̀ kó fẹ́ ọmọ mi ah, ẹ wò tí ọmọ yín bá fẹ́ ọmọ mi àá gbọn ìṣẹ́ dànù kúrò lára yín àá gbé yín láti ibi pọ̀tọ̀pọ̀tọ̀ báyìí màá sọ yín dolówó gidi olówó gidi ni o olówó yàtọ̀ sólówó àwọn olówó tó ń pe olówó ránṣẹ́ kí lẹ fẹ́ kí lẹ náwó sí tọwọ́ yín ò ní tó màá kọ́lé fún yín màá ralẹ̀ fún yín màá dẹ̀ kọ́lé lé lórí ṣé wàá rí kò sí mọ́tò tó jáde tó jẹ́ latest tí wọ́n ní rí nídìí ẹ̀yìn àtọmọ yín ẹ̀yin ẹ ṣáà jẹ́ kó ọmọ yín ṣe kí ni kó ṣe tọmọ mi. lóòótọ́ àtijọ́ ń sọ inú mi dùn béèyàn bá kọ̀ tí ò bá bolówó ṣe yóò tòsí kú ni ẹ wò mí inú mi dùn sí i àti wípé bó tiẹ̀ wá dé dúró báyìí èmi sì tán mo fi gbogbo ọwọ́ mo fi gbogbo ara sí inú mi dùn sí i àmọ́ kí ló dé tó jẹ́ pé ńgbà tẹ̀yìn ń wá ẹ̀yìn mọ́mọ́ yín lọ́wọ́ irú ọmọ tó bá jẹ́ pé ẹ mú wá lónìí èmi ò mọ bí n ó ṣe ṣe èmi ò tí ì fojú kan mọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ látìgbà tẹ́ ẹ̀ ti ń sọ yìí. ìyá wa ah, ah, tí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé ah, orí lówó ọmọ mi ọmọ sánsán bíi owó orí lówó rè èmi àti ẹ̀ lájìjọ wà. orí lówó ọmọ mi kan ṣoṣo tí mò ń sọ náà rè olóyè ni ẹ. gẹ́gí dọ̀bálẹ̀ dáadáa kó káwọn àná. ẹ mọ̀ dọ̀wọ́ ọbẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ dọ̀wọ́ ọbẹ̀ tẹ́lẹ̀ n ò jìnnà sílẹ̀ náà mo rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mi ò mọ̀ pé olóyè ni. ìyá wa kì í ṣe olóyè ìdílé ọba ló ti wá ọba lọ́la lẹ̀ ń wò yẹn ká tó ṣẹ́jú pẹ́ńsìn wọ́n ti gbá délé lórí ẹnu kọ́ mọ yín dó lórí ni. <laughs> bẹ́ẹ̀ ni bó bá wá rí bẹ́ẹ̀ bọ́rọ̀ bá ti rí bí ó ṣe rí sùúrù làá fi àbọ̀rọ̀ mi ò yé yín ní ìtẹ̀tẹ̀ tí mọ́ wọn olóyè lọ́wọ́ ṣe rí ẹnu oníkànlá àti gbọ́pọ̀n ẹ jẹ́ kémi orí èjíṣẹ́ fún ọmọ tọ̀dọ̀ tèmi tí wọ́n bá wá wí èmi ò fìyín lábọ̀ wọ́n ẹsẹ̀ rí àwọn àgbà bá lòwe pé o lè tó bẹ́ẹ̀ kíjà sílé ńlé wọ́n ní kì í rẹ̀ kẹ́ẹ̀kan àjẹ́ pé ẹ̀ padà wá nù nígbà èmi bá jíṣẹ́ fún ọ pé tó olóyè ni ọkọ wọn o tí wọ́n bá sì ti jẹ́ mi níhò èmi ò fìyín lábọ̀. màá fẹ́ kẹfẹ́ lè ṣọwọ́ sí ìyàwó mi ẹ̀dá dẹni adẹni ẹ̀yẹ lójú ọmọ aráyé gbogbo wa. orí lowó fi méjì sí àbí kókó mẹ́rin sí fi méjì sí fi méjì sí kán lè mọ̀ pé ó pọ̀ nílẹ̀ ó gọbọ. bẹ́ẹ̀ ni ìyá ìyá wa ṣe é rí ṣe é rí kékeré lélẹ́yìí. ṣé ẹ dákun ṣe pépà rèé ni àbò. Ah, pépà kẹ owó òkè òkun ni <laughs> owó òkè òkun lẹ ń wò yìí orí òkùnkùn rèé. gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọmọ mi ṣe sọ dọ́là náà ń pè owó ilẹ̀ òkèèrè ni ṣé rí tẹ́ bá ṣẹ́ owó yìí lásán ẹ ti ra lẹ̀ o hmm? kémi kàn bá yín kọ́lé sórí ẹ̀ lùkù kò ń ṣowó kékeré òkè òkun ṣé rí wọ̀nba ilé yìí lásán ẹ ti ra lẹ̀. <laughs> ìyàwó àṣẹ wọn rí ìfẹ́ ìsọ̀ ìgbéyàwó kì í parí lẹ́yìn ìlú àwa náà mọ̀ ṣùgbọ́n ohun tá a bá fọ fún fèrè báyìí. ó ní fèrè máa ń fọ̀ jáde ṣé rí ní tí mo bá orílẹ̀-èwò ọmọ mi sọ òun ló gbọ́ òun dẹ̀ ló gbà ń tẹ́ bá bọ́mọ yín sọ ló máa gbọ́ ẹ fara nù wá ẹ jẹ́ kó lówó sọ̀rí olówó ẹ jẹ́ àmú kú òǹdí ẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ yìí ká gbé yín ga ẹ bá bàbá sọ ń tẹ́ bá ti bá sọ ó ti gbọ́ ó dẹ̀ ti gbà náà nìyẹn ẹ̀yin ẹ sọ fún mi pé ẹ̀yin ti gbọ́. èmi ò fi owó ìjíṣẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní wọ́n mọ náà tì àdúrà yín ló gbà ó pé mi ò tiẹ̀ tí ìdókè òkun tí mi fọ́ owó òkè òkun yìí <laughs> mo jìṣẹ́ kékeré wa lélẹ̀. ìyáálé yìí ó ọ̀rọ̀ yìí sọ́sì ní lẹ́nu ó buyọ̀. o kúṣẹ́ kárí ọkọ mi ẹ ìfọṣọ náà tán. ìyá ọkọ mi mọ̀ lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún mi oríire mọ̀ wọlé tọ̀ wá lónìí ayọ̀ mọ̀ ti dé ìbùkún ti dé rẹpẹtẹ. Elédùmarè ti gbọ́ sọ̀rọ̀ sẹ́dánù ọtí rírú àrà bẹ́ẹ̀ rí kéyìn ó sì wà báyìí nínú ilé kó sì jókòó báyìí k'Ẹlẹ́dùmarè ó sì fa àmàlà ẹ̀ka olóore aláàánú gẹ́lẹ́ ó yá ó sì ti wọnú ilé wa bá mi. Eh, mami ó bí ìdọ̀lẹ́ eh, ní ibo lè ti rówó. yọ̀dà fún ọ wọn ló kọ́lé wọn ló kọ́lé ó ralẹ̀ mọ̀ká mọ̀ká. ṣe ń wọ wá. èmi máa ń sọ fún ọ pé gbogbo obìnrin tí ó bá ti lọ́kọ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ rẹwà jù lọ tí ọkọ bá ti lè rẹwà ju obìnrin lọ ọmọbìnrin wọn padà dàpàtì lọ́wọ́ ọkùnrin ìgbà tọkùnrin ò báyìí lówó tẹwà sí ń bẹ lára ní mọ bá kàn yí o tó bá rí i pé ìyàwó òun rẹwà tóun tó bá yẹ ní pẹ́ẹ́lí kan ọmọ ó dàpàtì mu ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin ló bá rẹwà tí ọkọ ń wò níṣẹ́jú ìṣẹ́jú tí ń wọ ẹ̀gbẹ́ rẹ̀ báyìí tó dàbí gbogbo yìnbọn ọ̀dọ̀ omi dẹdú alẹ́ ní ògbàdùn rẹ̀ ẹni mo ní ọ̀fẹ́ tó ọlọ́run nífẹ̀ẹ́ ló kówó ìfún. orí lowó máa bìrùn yẹn ẹ wo màmí ẹgbẹgbẹgbẹgbẹ ẹgbẹ ẹgbà ẹgbà màmí ẹgbà. Rónkẹ́ Àṣàkẹ́ ara ń sọ fún ọ rèé kí ni mo ṣèwọ ọmọ yìí kí ni sí ọ nígbà tá à ti wọ̀sọ̀ sẹ́kì láti láti gbà mo ti bí ọ kí n tó bí ọ rárá kéèyàn wá dé kéèyàn ti oríire wá kọ́ ọ tún rárá nígbà òní adáwọ̀ ìpadà kò sọ́bẹ̀ lé o kò sóúnjẹ lé o ìsàánú mi méje ń da padà. màámi ìlú irú ọkùnrin bẹ́ẹ̀ ló dùn fi sakọ. Ah, màámi hmm? màámi nítorí owó nítorí owó èdè ìwò mi ṣùṣọ́ ní kí n lọ fẹ́ àárọ̀ kí n lọ fà bí irun ẹ wò èmi ti ní olólùfẹ́ ti tèmi mi ò dẹ̀ lè ti torí owó kí n ta ìfẹ́ mi o ẹ màmí mò ń sọ fún ẹgẹ́dọ̀ wọn padà fún wọn báyìí ẹjọ́ wọn padà fún wọn. wọ́n jẹ́ ìdánwò kan báyìí inú bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ nílé kò sí nǹkan kan owó tó tó wá tó yẹ dání ayọ̀ kan gan ó níye tí ó jẹ́ kò sí nǹkan kan lé. màmí ah, màmí mò ń sọ fún yín o mò ń sọ fún yín o. ọmọ ìyá yìí má tó tí màá fi ìpàdé má jẹ́ ń ìpadà. ẹ tètè dá padà fún mi màmí ẹ tètè dá padà ebi ò ṣe o mi ò ṣe. Elédùmarè má fi fún mi o. Hmm. dábì Rónkẹ́. sá mo ṣe gbọ́kọ̀ yín náà ló jẹ́ kí n tètè máa bọ̀ kí wọ́n á jírí ń ṣe ń sá. Rónkẹ́ etí ẹ mélòó. méjì ni sá. kí lèèyàn fi ń gbọ́. ǹjẹ́ o mọ bí mo ṣe jẹ́ sí ẹ. ṣe fẹ́ gbọ́n dáàdi mi ni. ó dá ẹ lójú. ìtumọ̀ ẹ̀ ní pé èmi ni bàbá ẹ̀ ayé àdá ojú òní tiẹ̀ kí ló wá dé tí ò ń kọ̀rọ̀ sí màmá ẹ lẹ́nu àti èmi sọ fún mi lóòótọ́ o sọ lórí fóònù wípé arọ ni. àmọ́ ó yẹ kó yẹ. dadi èmi ò tiẹ̀ mọ̀ pé nítorí ọ̀rọ̀ yẹn lẹ ṣe pè mí báwo lẹ ṣe máa wò ṣùṣù tẹ máa ní mi yìí kó lọ fẹ́ àrọ ṣé mo ju abirùn ni dadi mi ò lè fẹ́ àrọ o. Ronke, gbalaye mi dákun mo bẹ̀ ẹ́ ni ó yẹ káwa náà kúrò ní ìṣẹ́ yìí ìṣẹ́ táwa nú ẹ̀ ó ti sú wa. a lówó inú òṣì la wà wo bàtà wo bàtà ṣé arúgbó aṣọ tó yẹ kí n máa wọ̀ rí àbí kémi náà wà nú ọkọ̀ lọ́yẹ́ kí n máa wá mọ́tò yẹn pínpínpínpínpínpín kí n máa lọ káàkiri káàkiri láti pàṣẹ àwa náà máa di olówó tí o bá lè fẹ́ ṣé ò ń gbọ́ mi tó bá dolówó o ti kàn mí náà nìyẹn èmi náà ti dolówó nìyẹn dádì ṣe fẹ́ gbọ́ mi ò lè fẹ́ arọ ṣe rí advice máa fún yín ṣe bẹ́yìn náà ní ọmọ obìnrin ẹ sọ fún Mọ́rẹ́ni kejì kóun náà lọ fẹ́ arọ náà ṣebí nítorí owó ni ẹ owó yẹn adẹ lè á lè kówó fún adẹ lè wá sọ́dọ̀ títí yín gbèmí ò lè fẹ́ arọ. ẹ Rónkẹ́ ṣé bí wọ́n lórí tó lòun fẹ́ fẹ́. ẹ sà èmi ò ní lè fẹ́ arọ mi ò ní lè fi abirùn á dákẹ́ sọ fún ọmọ yín Mọ́rẹ́ni kejì kó lọ fẹ́ arọ. Rónkẹ́ sọ ti rí báyìí wá wo ọmọkùnrin náà tó lábìrùn ìyàwó tí wọ́n fẹ́ fún báyìí ẹ̀mẹ́ta ló ti mú lọ sí amẹ́ríkà wá wo wòwò ilé tó lọ kọ́ fún mighty building òun ló kọ́ fún un ọ̀rá wà báyìí a sì ń múra à ń yí báyìí yí kitikiti ní òsì àtìṣẹ́ a sì ń bẹ lọ́hùn kó gbọ̀n dànù Elédùmarè kú ti gbọ̀n dànù ó ti gbàdúrà wa kì í ṣe pé kò gbà ṣèbí fúnra wa la oore síta k'Elédùmarè ó mọ̀ oore wa síta sọ̀rí báyìí ọ̀rọ̀ ayé wa lóde ọwọ́ ajókòó ní ọwọ́ abẹ́sì ní ìwẹ̀kún mu òní ìsọjọ́ ẹ̀kún ẹ tí n bá tún gbọ́ ẹ̀kún kan lẹ́nu ẹ wọ́n bínú sí ọ. ọwọ́ ajókòó ní ìsìn yàrá èdè yìí yàrá èdè kìíní ẹ lè wò fi ọmọ mo ti mọ̀ pé gbẹ̀yìn ọ̀rẹ́ nu ìgbẹ̀yìn ẹ̀ nu èmi ọ̀wá fẹ́ rí omi jẹ́ kan lójú ẹ kọ́ wọlé nìsín fún mi kọ̀wá lọ dáná fẹ́ mi èmi kọ́ wọ àmàlà kúkú náà wọ́n á jókòó lẹ́yìn wọ́n á jẹun èmi náà jẹun mi sọ lẹ́nu ọmọ. nígbà yọ̀mí ọ̀nà wa wọ́ sunsun tó mọ̀ pé òun ò ní gboyún ọ̀sìn gún ó wá doyún tó ọ̀pọ̀ ọ̀fẹ́ àwọn àwọn ọ̀rọ̀ fi sàárẹ̀. sọ sáà dáná. inú mi ah màámi ah yeyeye yẹ inú mi ah yẹ inú mi o ah hmm. ah, ọmọ mi ah ṣe mí lóore ah. ah. yàrá òǹkẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ gbà fọlọ́run ni o. kí á gbà fọlọ́ba alápàdúpẹ́ lọ́lọ́run o kì í ṣe pé ó ya wèrè tọ́tù máa sọ pé náà kẹ́kọ̀ọ́ ṣe tó bí ọlọ́mọ ń sáré kiri títì yìí jẹ́ ẹni tí bá ní kò wá dùn ọ́ kó dán kí wọ́n ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ ńkọ́ bó ti rì gbogbo tó tiẹ̀ lè ṣe ní ṣe òfò oúnjẹ kẹnu báyìí ẹkún lòún wà mú bíi gàrí. ẹ mú mi mo bẹ̀ yín ti ọlọ́run ọba ẹ má ké bí ekí látòmí dọ́là kò ní tún kò tó ti bàjẹ́ kò ní kó tún táyà tó ṣe mọ́ mo bẹ̀ yín torí ọlọ́run lóòótọ́ ló dùn yín kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí ò ní kéjú báyìí lọ àmọ́ tẹ bá títí títí tó dàrẹ́ sí yín lára báwo lè ṣe fẹ́ tọ́jú ọmọ ẹ jọ̀ọ́ torí ó ti ọlọ́run ọlọ́run adé ìwọ ọmọ yẹn láwòye fún yín ẹ jọ̀ọ́ irú nǹkan báyìí kò dẹ̀ ní ṣẹlẹ̀ nídìílé yín mọ́. ẹ dákẹ́ tí kí ni mo ṣe gan kí ni mo ṣe ìbọn ló o cinema lè bá mi pègúnlẹ̀ kí n tó bímọ mo jẹ kú mo jẹ já mo tún wá bẹyọ kan sọ tó tọ́ sí mi kí wọ́n ọmọ náà wá àfọ̀sọ́nà kan kú Ẹlẹ́dùmarè kí mo ṣe. ẹ̀yà ro nǹkan má fẹ́ kún má fẹ́ kún ọ̀rọ̀ ilé mọ́. ìsukù. sọkọ kí. ìsukù ṣé ìsukù. sọkọ kí gbà fọlọ́hún. ike ilé kí mi dọ́là ń sìn kò ní kó jí. ó jẹun láti tó ti yìí ti báyìí ní ìsìn. ọmọ ló ń bẹ́ẹ̀ lè bọ́ọ̀ láti wá ṣe sí. ọmọ ń bẹ́ẹ̀ lè tẹ bá ń ké báyìí sí tẹ bá tún wà lórí ààrẹ ta ló fẹ́ bá yín tọ́jú ọmọ. sọ yẹ mi kó jẹ mi ní ó mọ sọ pálápàá dúpẹ́ kí mo ṣe é lẹ́nu báyìí. èmi ìyá rẹ̀ wá kú sínú òṣìṣẹ́ àtìyà yìí tán wọ́n wá pé kí wàá wọlé àwọn máa jìyà kọ́ ọ bọ́ọ̀rùn alẹ́ ni tó mẹ́ràn wọlé èmi ni mo ẹ kọ́ ìyá ń jẹ wọn ó náà fẹ́ gbowó àwọn fẹ́ lọ́lá àwọn fẹ́ di ọlọ́rọ̀ ni mo ṣe máa kó wá sínú ẹgbẹ́ wa káàdì báwọn kú mọ ìyá ara wọn rè ló bá jẹ bẹ́ẹ̀ mú wọn wọlé. owó lọ́ba fún ni màá sì lè kú òun lọ́ba fún ni màá sì règùn o bàbá mi o Elédùmarè òun lọ́ba tí fún ni màá béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹni. mama ẹ dìde níbẹ̀ ẹgbẹ́ wa ẹgbẹ́ olówó ẹgbẹ́ lọ́lá ni ẹgbẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ ẹ̀yẹ ga ni ṣẹgbẹ́ olóṣèlú ẹgbẹ́ ayọ̀ wa ẹ̀fọ́. ó ti darapọ̀ mọ́ wa lónìí o ó sì ti gbọ́ nípa ẹ̀jẹ̀ wa wá tẹ́tí kó gbọ́ òfin wa o ó ti darapọ̀ mọ́ wa o ní sọ wípé torí pé o ti yó o wá sọ ẹ̀jẹ̀ wa mọ́ ọjọ́ tó bá ti ṣe eléyìí ẹgbàá yẹn là á fi nà fàù fàù fàù. àwọn òjèjì òjèjì gba ayé kan torí mo ní lòdì sófin yìí tẹ bá ti ní ìṣe báyìí kò sí káàkiri. tó bá rí bẹ́ẹ̀ kí ni èrò yóò wọ̀ àti bọ́ọ̀lù ìgbà fúyọ ojú òní ju òyìnbí ọgbẹrẹ wọn ẹrù mọ ojúṣe mi kọ ẹjọ mi èmi ò sì ta mí mo yí nínú ìpọ́njú láti kékeré ayé mi àti kékeré ti jìyà bọ ǹjẹ́ ẹjẹ́ bà pé bí ìṣẹ́ àti ìyà ni mo fi ọmọ mi sí ní ìpọ́njú ìlọmọ mi kan sọ fún ọdún ìfúnṣe ìgbà náà tó bí èyí ò kà sílẹ̀ tó jẹ́ ọmọ ọmọ fún mi tí mo láti lóní kẹwò yìí kẹfì kọ́gbọ́n nílé lọ́kọ̀ òun àtìlẹ́yìn orí. ibi tí tí tí rojọ́ kiri ni mo ti rí ìyàwó ẹ̀ ni mo ṣàlàyé fún mi pé ẹgbà mi bí ẹgbà rí ẹ̀mú mi ni wọ́n tóbi ẹ̀mú mi. ẹgbẹ́ tí ó pọn ìyàwó lára mi kí tí mo débìlì ẹgbà mi ẹ̀sánú mi ojú òní tì yín ẹgbẹ́ ìyàwó lára mi ẹgbọ̀nsẹ̀ dànù kí ṣe tèmi gángan o ẹ fi tèmi lẹ́wọ̀ tó bá ti dá fọ́nà ọmọ mi ó ti dá fún mi ọmọ ọmọ mi ẹ bá ti ṣẹ́gi ọ̀la ẹ bá ti ṣẹ́gi ọ̀la fún kó sì ọ̀tá nù kẹ́mi náà jẹ́ wọn mọ̀. àti ṣẹ́gi ọ̀la òmùra tó bá ti lè máa ṣèjẹ́ wa déédéé. ìṣáájú bá ti ní ìṣe báyìí kò sí ká. ọmọ rẹ ti ṣẹ́gi ọ̀la ó ti sẹ́gi owó ó ti jẹ ó ti sẹ́kù ó fún ìyẹn kò tún rà rẹ mọ̀ bẹ́ẹ̀ ni òtún tò sí wàá gbọ́ o gbogbo ìgbàsọmọ rẹ bá ti sẹ́gi ọ̀nà ó ti dé ìrìnà bàrà. èmi bàrà. ẹni sọ àná tá a sọ yìí ó ti di ṣíṣe o ọlọ́ọ̀nì kẹ̀kẹ́ ti bò ó ọ̀nà. ìlànà tó jẹ́ pé ìlú rè é rẹ̀ ìlú wọn ní ọdún rẹ̀ yìí. kí ló ṣe pé bí yàrá ti tọrọ fáàtì ti tọrọ mi èmi ti kó ìtìjú tèmi ta ṣùgbọ́n mi wàhálà oníjọ́ tó ń bá tó ń bá tó ń bá tó bí o kú o ní agbára láti ṣe ẹni tí bá lọ bá òun lórí tó bá lè pe àwọn ẹgbẹ́ tó bá ní àtúnṣe náà but èmi ṣe ń wo bí o má tún fà má tún fọ yìí mọ́. ẹgbẹ́ ńlá. ẹgbẹ́ olówó. ẹgbẹ́ ńlá. ẹgbẹ́ olówó. ẹgbẹ́ ńlá. ẹgbẹ́ alálùbáríkà. ẹgbẹ́ ńlá. ẹgbẹ́ olówó. ẹgbẹ́ ńlá.

wọ́n sọ̀rọ̀ ilẹ̀ fún wọn ní ọ̀rọ̀ tẹ̀sán yìí ó ti kọjá agbára yìí kì í ṣe nǹkan lè dá ṣe bá tó lè lé ológun lọ ó ní wá sí yé mi a ní láti pe ìpàdé mi pé gbogbo ọmọ ìgbé láti gbọ́ òun ló kọ́ ìpàdé padà sí ti àná. ẹgbẹ́ ńlá ẹgbẹ́ olówó àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ojú ò ní kú. àṣẹ. ibi tó kù sí omi ni ó kọ̀ gbọ́. àṣẹ. ìkọkàn yóò bàjẹ́ àṣẹ. ẹ ò bàtà tó gbẹlẹ ìgbàlá agbọmọ níjọ ògún le èyí náà lè kúkú gbà mí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ náà lọ́n ti yí nínú òsì tí ń rẹ́ rà báyìí nínú nínú òsì ìbẹ́yìn náà lè lẹ́kọ̀ọ́ àdúgbò fún mi ẹ̀yin ló ní ẹ̀yin tó gbọ̀n sí àtìyá mi ẹ wọlé ọmọ mi dẹrẹdẹ ni àìmọye mọ́tò mọ́tò ló ń kà mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o kan mọ́ bàjá òjẹ́ àpá rẹ̀ kù. ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ bára iná ni mo bá wá ọ̀rọ̀ bára mà ti fẹ́ di wàhálà ó mà ti fẹ́ dogbó mà ti fẹ́ dọ̀tẹ̀ láàrin èmi àtọmọ ọmọ mi yìí èmi ò mẹni tó lọ rè gbé wò fún mi ẹ̀kún sèmi mọ̀ nǹkan bára bẹ́ẹ̀ mo dé ń bà kò sì ní lójú àbí kì í ṣe ń tó le èmi ò mẹni tó lè sọ fún ọmọ ọmọ mi ó ti di wàhálà mi wàhálà tí ò ṣe farawé ni kò tó lè bá wa àfi kẹfẹ́ ń wá wọ̀rọ̀ ó ní tó ń bá tó rí mi tí mo bá tó gba bára mo kù. ó ti tó ọ ẹgbẹ́ ńlá ẹgbẹ́ gbogbo bí ti rí rè ó ń dà bí ti rí rè ó ń dà ó jẹun tó wà wá kù ṣé o ti gbàgbé àdéhùn rẹ̀ wá sọ pẹ́pẹ́pẹ́ sí o kìíní kan ó wá ṣẹlẹ̀ rẹ̀ pàpọ̀ kò sí tó pè o kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. o lè ṣe é ṣe. olórí ẹjọ́ afẹ́ bá ń bẹ̀ wọ́n ìyá ṣé mi lórí àdúgbò ti ń pè ó o ká ẹgbẹ́ ìkúra rárá ni ṣé o ti gbàgbé ọjọ́ kìíní àná ni gbogbo orúkú kàlílẹ̀ fún un. Hmm. jẹ́ ń sọ fún ọ kò lè ṣeé ṣe o kò sí tó jọ. mo ṣe bẹ́ẹ̀ ṣàánú mi. ẹgbẹ́ ńlá ẹgbẹ́ olówó. mo lè. dúpẹ́ ojú òní ti ilẹ̀ ni yóò fi ṣe ṣìnàbáyọ ṣoṣo sọ̀rọ̀ ọmọ ọmọ rẹ kan ṣoṣo náà sẹ́gi ọ̀là fún ìwà ìgbẹ̀rù ló máa lè. rárá o ah, ah, olórí ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ah, ìyàlẹ́ fi jẹ́ bí yìí kí wá níbẹ̀ ìyáyé mi ṣé ẹ rántí wípé èmi kọ́ ni mo bí ọmọ yìí ọmọ kan ṣoṣo tí mo bí tó ti dọ́là nípe ọmọ ọmọ mi kan ṣoṣo tó sì kù rèé ẹ̀wọ̀n tó rí mi ọ̀làlóye sí mi lára ìsọmọdé wò lè bímọ mọ́ ẹ̀yọ kan ṣoṣo ètò wọn ni yóò fìyà pẹ̀sì mi lójú ẹ̀wọ̀n náà àbáyọ mi ìyẹn lè tí wọ́n ṣe bẹ́ẹ̀ dákun dákun ìdí. fẹ̀mí ara rẹ lẹ̀. ẹ̀mí ẹ̀ ẹ̀mí. ṣe láàyè lórúkọ ẹ̀. ṣé lóhun tẹ́ ń wo yìí òun ni àkọ́bí mi nígbà tí màá bí gbogbo nǹkan di gágá wọ́n rò pé bí a ti máa bí tán àsìkò ẹ̀ àwọn kan máa bẹ̀rẹ̀ sí ń ṣí ọ̀nà máa ṣí gbogbo nǹkan tó ti di ọ̀nà àlà ni mo ṣe sọ ní ṣínà òun ni àkọ́bí mi bàbá wa bá mi bí ṣínà pé kí ló dé tó fi parọ́ fún mi. àárọ̀ fún yín ǹgbọ́. jáde ìpẹlẹ káàbọ̀. Ah, ṣégun princess ṣégun òkú àlejò mi. jọ àbúrò mi nǹkan tí mo wá rí ẹ fún mo nídìí help ẹ ni sórí ọmọ mi òun ni ó nídìí some little change ó fẹ́ fi execute one business so mo wá ní ká wá báyìí pé kó jọ kó ràn wá lọ́wọ́ you understand so that is why we are here. in two months in fact ó lè má tó bẹ́ẹ̀ gan a máa return ẹ̀ padà. ẹ eh, dádì bíi èèlò lówó tá à ń sọ̀rọ̀ ẹ̀. five hundred thousand. five hundred thousand. Eh, dádì dó owó yẹn ò but ah ó tún pọ̀ díẹ̀ náà ṣe two weeks ago ó ní mo clear our Jamaica. mi kan tó wá this time two weeks ago lewa. ah in fact ẹ bá rówó yẹn kó lọ bọ́n of tẹ́ sọ fún mi pé boy, bọ̀ èmi rò pé bóyá thirty to fifty thousand òun need ó ní mo ṣe ní kẹ́ máa bọ̀ ẹ lè rówó yẹn báyìí nílé ah um, um, princess um, ọkọ tí ó gongo. Èmi tí mo dá oṣù méjì, òun ni pé èèyàn gbọdọ̀ máa fi gap lẹ̀ fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò ṣe pé oṣù méjì yẹn gangan ni owó yẹn máa ready láti dá padà. In fact, ó máa wà ready kó tó di ìgbà yẹn. You understand? And personally báyìí, tó bá ṣe ready, èmi ni màá kó wá fún ẹ. Or I pay it into your account kó dẹ̀ confirm ẹ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ìyá mi. <laughs> Daddy, ẹ dẹ̀ mọ̀ mí dáadáa o. Eh, five hundred thousand is something I can give you tí kì í tiẹ̀ ṣe pé bóyá màá expect pé kẹ́ ẹ dá padà but unfortunately time tẹ wá kò sí irú owó bẹ́ẹ̀ yẹn lé lọ́wọ́ mi ni ẹ má bínú sá. no no mi mi bínú what about tá a from this angle ṣé kò sí kan nú àwọn ọ̀rẹ́ ẹ àbí other people tó close mọ́ ẹ tó kọlẹ̀ sáré bá wa yá because um, ohun tó ń wò yìí he needs the money urgently and um, lóṣèré tí mo dìde tí mo tẹ̀lé wá please mo bẹ́ẹ̀ ni. Daddy with the calibre of person that I am ẹ dẹ̀ expect pé kí n máa ya owó kiri níta kò possible o ẹ ẹ má bínú ẹjọ́. owó àánú káà náà máa yáwó pẹ̀lú tó rà pé owó yẹn fi ń ṣe òwò èèyàn dẹ̀ máa ń fi hàn mímọ̀ ṣọ̀rọ̀ ni ẹ má bínú ẹ jẹ́ kí n bá yín get something kẹ̀tẹ̀ fi gbé tags in ṣẹ́gun ẹ má bínú. it's alright. right ṣe gan ṣe gan princess princess òfin ṣọmọ bẹ́ẹ̀ kò ní owó yẹn ló ti sọ. ah kí ni princess de. kàn tẹnu mọ́ tẹ princess princess princess ta ni princess ah àdẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ ń háyà jẹ princess princess ṣé princess ni rìyá yẹn five hundred thousand naira ah ẹ̀dẹ̀ sọ fún mi kí tápá máa débi kó jẹ́ two million naira ó máa kówó jáde ẹ̀wọ̀n nǹkan tó ń sọ lẹ́nu mo gbọ́ nǹkan tóun fúnra ẹ̀ sọ ó ní two weeks ago lòun fi owó tó wà lọ́wọ́ lòun fi ṣe business kò ṣáà ní kó sílẹ̀ kó máa wò lójú àwọn máa ń turn over owó ni tó bá jẹ́ pé gbà tí profit business tó ṣe yẹn tó fẹ́ máa wọlé òun la débì ni I am sure you had her ó lóun owó tóun lè fún mi conveniently tóun tiẹ̀ ní bojú wẹ̀yìn ni ó ń ṣọmọ bẹ́ẹ̀ sí mi. ẹ ẹ dadi kí ni nǹkan tá a máa ṣe sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn because mo ní ìdòwú yẹn ó gent. no no no just um, mo ń rò lọ́wọ́ òun náà mo ń rò um, ibi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ ni màá padà lọ that is um, ọ̀dọ̀ ọ̀gá mi tọ̀dọ̀ tí ẹ yẹn kì í bà tì ní. mo mi tí promise ẹ because ẹyin mọ̀ sí ọ̀rọ̀ tí yóò bá sọ òun lẹ́ẹ̀ máa lẹ́ẹ̀ máa dì mú á dẹ̀ dùn mí ṣá princess because. ní ìjọsìn tí mo wá bá yín ṣe ń gbọ́ wá tí mo ní pẹ̀lú àmì lọ́wọ́. pé mo fẹ́ lò fún nǹkan tó wà important. ìrántí five hundred thousand naira tí mo yá yín. five hundred thousand òun ni mo kó owó yẹn fún ẹ wá rí ìgbà tí mo kó owó yẹn fún ẹ rí i pé àti dá padà ó fẹ́ máa wọ́ díẹ̀ mò ń lọ́kọ́rọ́ mò ń lọ́kọ́rọ́ ó tó di pé ẹni ẹ ṣe yọ̀ǹda owó yẹn ó ó bábòmí lọ ni torí lẹ́yìn tí mo kó owó yẹn fún mi yẹn àwọn olè dá lọ́nà wọ́n wá ṣe báṣábáṣá wọ́n ṣe léṣe gan kẹ́lẹ́ mọ̀ pé ọmọ mi ni tòótọ́ tó fẹ́ ṣe wá ló parọ́ fún yín mi kò fẹ́ fi taratara yé mi. ṣínà. Ah, ah ogún nǹkan tí bàbá sọ wọ́n ní pé àwọn olè kí wọ́n da ẹ lọ́nà ṣé lóòótọ́ ni. bàbá ah. kò ní lè sọ̀rọ̀ ṣé ẹ rí owó tí ẹ̀yin gbà lọ́wọ́ mi tí ẹ fún ṣínà orí èmi kìíní tó lọ sílẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rí owó yẹn ló fi gba hòtẹ́ẹ̀lì tó lọ́ọ̀jì mi sí owó yẹn ló fi lọ gba mọ́tò ńlá tó fi rẹ́ǹtì mọ́tò ńlá tẹ́ bá rí mọ́tò tí ṣínà fi gbé mi jọ oúnjẹ everything tá a jẹ owó yín yẹn owó tí mo fún yín òun ni ṣínà ló fún mi gbọ́. jáde tòótọ́ olè ò da mi lọ́nà irọ́ ni mo pa àmọ́ ìṣẹ́jú èmi náà ah. ó sì rí ìjọ àkọ́kọ́ tí màá kọ́kọ́ fojú kan madam àtìgbà yẹn mo dé fún ìlọ pẹ̀lú wọn àmọ́ mi ò mọ bí mo sì lè sọ fún wọn nítorí ipò tán wà wọn ah. wá dàbí ọgbọ́n wọ́n lọ wá orúkọ wọn látòrí Instagram wọ́n lọ hàdù wọn mo bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ wọ́n á máa post àwọn píkṣọ̀ àìmọye ìgbà míì tó jẹ́ páwọn ọ̀rẹ́ mi tó wà òkè tán lówó gidi màá lọ yá sọ látọwọ́ wọn wọ́n fi ya píkṣọ̀ màá post ẹ̀ sí wọn kọ́ oh. lè máa rí mi bí ẹni tí ó gbajúmọ̀ bí ẹni tó wà òkè tó lè súnmọ́ wọn láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tó tọ́ owó tí mo gbà lọ́wọ́ yín mo mú òyìn nínú ẹ̀ mo lọ rent mọ́tò oh. mo dẹ̀ wá best hotel níjọ́ àkọ́kọ́ tí mo àkọ́kọ́ invite wọn ibẹ̀ ni mo gbé wọn lọ in fact mo ní kó má gbé mọ́tò wọn jáde mọ́tò tí mo lọ rẹ́ǹtì mo á fi gbé wọn láti ibi tí wọ́n wà á fi jọ wà lóòótọ́ yẹn mo fi drop wọn padà sílé àtìgbà yẹn mo ti gain heart wọn tó ti rò pé owó kan wà níbì kan tí mo ní níbi tí owó tí mo gbà lọ́wọ́ yín yẹn níbi tí mo ná sí nìyẹn. ah ìdùnnú sọ ìjọ yẹn ni mo kọ́kọ́ pàdé wọn. ṣùgbọ́n. ẹ sókè bàbá. ẹ fi ṣínà sílẹ̀ ẹ kàn bá mi béèrè lọ́wọ́ pé ṣé ó nífẹ̀ẹ́ mi. ìfẹ́. bẹ́ẹ̀ ni. madam ẹ ṣiṣẹ́ ká lé ẹyọ rẹ lọ́wọ́ ká pa á padà sórí adìyẹ èyí tó ṣe ẹ jẹ́ kí n ṣe báwí ó ti dánú bí mi already ẹ jẹ́ kí n báwí ọ̀rọ̀ ìfẹ́ àbí ẹ jẹ́ ká ìgbín yẹn ti sẹ́gbẹ̀ ah, ìwà tó wù díẹ̀ yìí sínú ayọ̀ mi ó disappoint mi o ó ṣẹ̀ mi ó dẹ̀ ṣẹ̀ ẹlẹ́dàá mi níbo ni kí n ti bá ilé ìjà níbo mú kí ni bá já. ẹ kò bá mi béèrè lọ́wọ́ pé ṣé ó nífẹ̀ẹ́ mi. kí n béèrè lọ́wọ́ ń gbọ́ ìtí odò ẹ ṣàgbọ́ nǹkan tó sọ kí ló ọ̀rọ̀ tí o tẹ ìjáde lẹ́nu olúwẹ̀. Hm? Hm? Hm, mo nífẹ̀ẹ́ wọn kò yẹ kó tún sọ yẹn síta wá kí ọkọ máa bẹ̀bẹ̀ mi ò kó yẹ kó tún sọ yẹn wọ́n ń dán ẹ wò ni wọ́n tẹ̀ ní ah, rárá o pé kó dáríjì ẹ o. Ah! ṣínà ṣé tí mo bá gbé anything kalẹ̀ fún kò fi búra pé ṣé lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ mi ṣé wàá búra. ẹ̀sùn ah, máa búra ẹ̀ ah. nítorí pé mo nífẹ̀ẹ́ yín gidi gan-an ah. máa búra ẹ̀. wàá búra fún mi. ọ̀rẹ́ ẹ wo nígbà pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ kan lọ àkọ́bí mi ni mi à ní fojú sùn lọ. bàbá mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín ṣé ẹ lè yọ̀ǹda kí èmi àti ṣínà ká máa fẹ́ra wa. ẹ ní kí n bá wọn sọ wọ́n ní ká máa fẹ́ra wọn pé àwọn ti yọ̀ǹda fáwọn méjèèjì. ṣínà máa bọ̀. Thank you bàbá ẹ ṣe mà. tó bá wá rí bẹ́ẹ̀ láti èyí lọ ṣé ẹ rí aṣọ tẹ wọ̀ sọ́rùn yìí ó ti di àkísà ẹ tó wọ̀ ọmọ látẹ̀lẹ̀ ah. àwọn aṣọ gidi aṣọ olówó ńlá ẹni máa wọ̀ àdàjọ́ ah. máa gbé ní ilé yìí. Oh, ah. ẹ ṣe ẹ ṣe gan. bàbá ẹ bàbá ẹ ṣàdúrà fún wa bàbá ẹ ṣàdúrà fún wa. mo máa dúpẹ́ o ṣínà àṣé lóòótọ́ ni pé orúkọ á máa yé ọmọ àpèjà ṣe kí ni òun ló ń yẹ ènìyàn olúwa padà wá sínú ayọ̀ fún mi hmm. ẹ jẹ́ kí n ṣe àdúrà ẹ gbó tìgbó tìgbó tìgbó báyìí àmín ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀ àmín àmín lágbára àwọn onílẹ̀ lágbára àwọn tó láyé ẹ pẹ́ pẹ́ pẹ́ àmín. É, é, é, não, pra mim. É. Babá.